والمرسلات عرفا فالعاطفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا أذرا أو نظرا إن إنما توعدون لواقع وإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نملك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملكيات ذكرا قدرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم تمسك وإذا السماء فرجت وإذا الجبال نصبت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين أعوذ بالله من الشيطان الرجيم أبرد مع القرآن pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ ó ṣọ́ wa níbi aburú ṣètọ́nù ó ṣọ́ wa níbi aburú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ògbó wa láyé ọba bí ìkódò ẹni tó bá ṣe ní òkè tó bá níjọ́ gbéjà abẹ́lọ́ ó ka ẹnìkọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ níjọ́ náà tafsiro wa ti ní yóò mọ́ lọ lérí apẹ́rin sísàfihàn títóbi ọlọ́run ọlọ́run ọba ọba ṣe yóò wù ọlọ́run ó ṣe léèwọ̀ ká fúra pẹ̀lú orúkọ nǹkan míì lẹ́yìn ìtọ́lọ́run àmọ́ nǹkan tó bá wù ọ lọ nínú ẹ̀dá rẹ̀ ọlọ́run á máa fi búra ṣùgbọ́n èèwọ̀ ni fún àwa ẹ̀dá káfí nǹkan ní búra lẹ́yìn ọlọ́run tó dá wa ṣùgbọ́n wọ́n bá wọ ọlọ́run lè fi oòrùn búra ọlọ́run wa ni wa iṣẹ́ àmùsẹ̀ wọ́n lò ha wọ ọlọ́run wà lọ́pọ̀ mẹ́rin والنهار إذا جلاها بجول أفصبرا والليل إذا يغشاها بول أفبرا ọlọ́run ọba tó bá wù àfikúra ó bá wù ọlọ́run ni wà tó há wà lẹ́yìn ìdá àsàjá Bó bá wọ ọlọ́run afàfikó ìyálẹ̀ta àfikúra wa lẹ́yìn ìyídà sàjá, ọlọ́run kò rúgbúra nígbà tọ́sàn gbaṣẹ́ lọ́wọ́ òru. Àsìkò tó ṣe wípé òru kásẹ̀ ńlẹ̀, ọ̀sán wa gbaṣẹ́ Ìdá ìdá ìgbà tí mọ́lẹ̀ ọ̀sán bá ti bodò mọ́lẹ̀ lẹ́hánà sùjúwà nwa àsìtìr ó sì dára wọn bọ̀ lẹ́fi búra nínú ẹ̀dá ẹ̀ àmọ́ ó sì lé wọ̀ fún wa fi kankan búra àfọlọ́ nìkan nínú sóra ọba tún búra pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀dá ẹ̀ ọba ti ọlọ́run bá ní mo fi wọ́n búra wà múrù sádá àti ọrún bá àwọn màlẹ́ríkà táwọn ọlọ́run ọba tá a tú wọn sílẹ̀ tààrà wọn ń jẹ́ tọ́lọ́run ti ló yá wọ́n ti lọ bọ́lọ́run ti tú wọn yẹ́ ẹ lọ sí nǹkan báyìí wọn ò ní wẹ̀yìn irusal wal mursalat inna Allah safa rúsùlá nílẹ̀ mẹ́láíkà wàmílẹ̀ náà ọlọ́run yan òjíṣẹ́ nínú àwọn màláíkà àti nínú àwọn ènìyàn ọlọ́run ọba fi àwọn màláíkà tó ń ná níṣẹ́ ọlọ́run ọba fi wọ́n búra ọlọ́run ọba ní mo fi àwọn màláíkà tó ikú tí wọ́n bá ń lọ bí ìgbà tí atẹ́gùn ìjì ńlá ní bá ń lọ hù hù hù bí wọ́n ti máa lọ jẹ̀ tó bá kọjá yìí tí ó máa tẹ̀lé wọn níbi tí wọ́n lágbára dé tí wọ́n bá là ẹ̀rí gbé lókè sọmọ adẹ́gùn tó ń bẹ lókè ó lágbára èyí tó ń bẹ nílẹ̀ lọ abẹ́rẹ́ adẹ́gùn tó ń bẹ lókè ó pọ̀ èyí tó ń bẹ nílẹ̀ lọ bí ẹ̀ bá fẹ́ máa lanu atẹ́gùn òkè tí ìbá ń gbọ́ náà lágbára atẹ́gùn yóò dá padà amọ̀lẹ́kọ̀ọ́ àmọ́ làkọjá atẹ́gùn yẹn kó sì mọ̀ pé nǹkan kọjá nínú wọn fọ́lá àti fàámi àti wọ́n na ṣírọ́ ti na ṣírọ́ ọlọ́run bá ní mo fi àwọn màláíkà mo tún fi wọ́n búra wọ́n na ṣírọ́ ti ṣírọ́ àwọn màláíkà tó ṣe wípé ń ọlọ́run ọba tàbá fi rán ń jẹ́ wọ́n á fún ọká wọn a mú dọ́dọ̀ wọn sí wọn náà ṣírọ́ tì náà ṣírọ́ àwọn mọ̀lẹ́kà ní pé tí wọ́n bá ń lọ wọn gbogbo yẹ wọn báyìí wọn a fò wọn ó ṣára yẹ wọn wọn ó yẹ wọn ọlọ́sùrù yà mọ̀lẹ́kà ní alukur'an bí ìmí ń bẹ ìyẹn méjì ìmí ń bẹ ìyẹn mẹ́ta ìmí ń bẹ mẹ́rin ìmí ń jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá wá ń lọ àwọn ti yẹ wọn ní ni wọ́n fi ń bò tí wọ́n bá ń lọ lásìkò tí wọ́n ń fún yẹn ọlọ́run bá ní mo fi bóra ọlọ́run ọba ní mo tún bóra falúfààrẹ kọ́ ọ̀sìn ìfárọ́kọ́ mo fi àwọn màlẹ́kà tí wọ́n máa ń ṣe òpin à láàrin irọ́ àtòdodo mo fi wọ́n bóra irọ́ ló ń bẹ̀rẹ̀ ilẹ̀ àwọn àfi ìwé rán wọn wá ìran wọn táwọn ànábì ọlọ ọlọ́wọ́n bá ní mo fi àwọn mọ̀lẹ́kà bẹ́ẹ̀ kù sí wọ́n búra ọlọ́run ní mo bá àwọn mọ̀lẹ́kà mọ́lùkì àdìrí kírọ́ tí wọ́n máa ń sọ sórílẹ̀ tí wọ́n máa ń mú wá síkírọ́ ìrántí ọlọ́run alukur'an àwọn òwe ọlọ́run tó ṣáájú ọlọ́run bá ní mo fi àwọn màlẹ́kà tá a máa ń gbéṣẹ́ ìlẹ̀kọ́ òbíkìr àwọn ni wọ́n mú ìrántí wá sáyé nígbà tí wọ́n bá ń mú wá ọlọ́run bá ní mo fi wọ́n búra. ọ̀dọ̀rọ̀ yálà ìrántí ẹ pé ọlọ́run fẹ́ forí jì ẹ̀dá ọlọ́run ti lè fẹ́ fi àjà àwọn èèyàn kan gẹ́gẹ́ bí àwọn ìran ànábì Yunus ọlọ́run tó wá rán màlẹ́kà sí ọyá ẹ̀ lọ sọ pé mi ò fi àjẹ wọn mọ́ ó dọ́rọ́ nìyẹn àwọn olóòdọ̀rọ̀ àbí kí wọ́n wá tèkì lọ ìyà pé ilẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá jáwọ́ ìyà ò jẹ́ ti yín méjèèjì lọ́lọ́wọ́n bá máa rán wọn màlẹ́kà fún gbogbo ìbúra tọ́lọ̀wọ́n bá fún síwájú tó bẹ́ sọ gẹ́ náà ni pé nọ́mọ́tọ́ àdúrónà láwá tẹ́ ọlọ́run dájúdájú gbogbo ẹ̀ ni ó di múmú jẹ́ gbogbo ẹ̀ ni ó ṣẹlẹ̀ wípé ẹ̀ẹ́kù làwọn afẹ́ yóò ṣẹ àbí òṣèlú ṣẹ wípé wọ́n ó sìn yín làwọn afẹ́ yóò ṣẹ wípé ẹ̀ṣẹ̀ nínú sàárè làwọn afẹ́ yóò ṣẹ wípé àgbẹ̀ ìdìde nínú sàárè ni làwọn afẹ́ nǹkan tó ṣẹ ni. wípé náà ó fọ́jọ́ pípẹ́ níwájú ọlọ́run làwọn á jẹ́ tí ó tẹ́lẹ̀ wípọ́lọ̀ ọba yóò dájọ́ láàrin fún wa làwọn á jẹ́ tí ó tẹ́lẹ̀ pọ́lọ̀ ọba yóò ṣe mí yóò gbé mi ìdánù kalẹ̀ yóò wọ̀n wá yóò sẹ́ wa làwọn á tí ó tẹ́lẹ̀ wípé ọlọ́run ọba yóò ṣe gbígba ẹ̀tọ́ ẹ̀ tó fúnra wọn ọya fún un lẹ́tọ́ ẹ̀ padà làwọn afẹ́ ìjọ́jẹlẹ̀ ti kọjá lórí afárá àṣẹrọ́ọ̀t làwọn afẹ́ ìjọ́jẹlẹ̀ ni kọ́ńtọ́rọ̀ làwọn afẹ́ wíwọ àlìjọ́nà làwọn afẹ́ wíwọ náà làwọn afẹ́ ìnàbà tó àdùn dáadáa. Pípẹ́ nìkan lówó láyé ẹnìkan tòṣì ẹnìkan ò rí jẹ ẹnìkan ò ní rí jẹ ẹnìkan ẹnìkan ó bímọ ẹnìkan ò ní bímọ ẹnìkan ó wà nípò ẹnìkan ò ní jí ń bẹ ẹnìkan ó fìgbà kan wà nípò yóò padà wá di pé kò ní jí ń bẹ rà. ìnáwó ẹjọ́ àjò nàdà wá gbogbo tọ́lọ̀ wọn bá sọ yẹn pátá gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ làbá àti sọ wípé ìyá ló mọ̀ ọ̀rọ̀ láti yé. شهد دول من سره ثمن ساعته عزمان من سره ثمن سرته عزمان هي الأمور التي هي الأمور كما شهدتها دول من سره زمن ساءت أزمان من سره زمن سرت لكل شيء إذا ما تم نقصان فلا يقر بطيب العيش إنسان هي الأمور كما شادتها دول mọ́sàárọ̀ òṣàmàlú sàájì òájìmọ́nù mọ́sàárọ̀ òṣàmàlú sàájì òájìmọ́nù gbogbo tọ́lọ́wọ́n bá sọ pátá ní ó ṣẹlẹ̀ lẹ́kọ́ lè ṣe àfáà ní gbogbo nǹkan pátápátá ìdáàmà táàmà kó sọ́ọ́nù níjọ́ tó bá ti pé níjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní dínkù táàmà lọ mú sọ́ọ́n níjọ́ tó bá ti níwọ lórí rẹ̀ pé gbogbo ayé níjọ́ ẹ̀ náà lórí ẹ̀ ti ń dínkù táàmà táàmà lọ mú sọ́ọ́nù تقر فلا يقر بطيب العين níjọ́ tí wọ́n ti bí wa níjọ́ náà lẹ́ni wá ti dínkù níjọ́ ta ti dáyé níjọ́ yẹn ló ti díjọ́ kan níjọ́ ta lò láyé لكل شيء إذا ما تم نقصان فلا يقر بطيب العيش àfáàní lè kó lè ṣe ẹ̀ gbogbo nǹkan pátápátá ìdáàmà táàmà níjọ́ tẹ́ bá ti ló ti pé lọ́kọ́ sọ́ọ́nù níjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní dẹ́kù nígbàtà ń bẹ ní kékeré à ń dàgbà à ń dàgbà à ń dàgbà à ń dàgbà tàbá wá débi kan á wà tún mọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ yàn bá ti dàgbà tó ọba ti lé ń wọ ọmọ ogójì ọdún bẹ́ẹ̀ yàn bá ti wọ ọmọ ogójì ọdún ìyókù wálẹ̀ ni lèkún lè ṣe ìdáàmà táàmà lókún sọ́ọ́nù kọ́lá yóò kọrùn obìnrin ẹbẹ̀rẹ̀ àìṣẹ́ bẹ́ẹ̀ yàn bá ti kúrò ní mọ́ra láti tùfúlà ojú kò lẹ́ni tá a lè pè ní bíbí ojú kò lẹ́ni tá a lè pè lọ́mọdé ojú lẹ́ni tó ń ti pè ní rọ́jùlù ọkùnrin díẹ̀ ló kù tó bá ti lo díẹ̀ ó tún wálẹ̀ torí pé tó bá ti kúrò níbi tí tó bá ti wọ fífì ó ti wọ fífì lẹ́kọ́ lè ṣe ìdáàmà sáàmà lọ́kùn sọ́ọ́nù fọ́lá yóò bá rọ́ obìnrin bẹ̀rẹ̀ àìṣe ń sá mo lè gòkè mo lè tọ̀ tètè yá ṣe ní tó bá bẹ́ẹ̀ ṣe láti fi ṣe tọ́lọ́run àtùnká ń bẹ wọ́n na àgàsọ̀ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú wọn fún ọ lágàsọ̀ ó lè fún fúnra rẹ̀ ó tún wá na okùn jọ ó na àgàsọ̀ jọ ó sì ní òlè gùn má lẹ́kọ́ lẹ́sẹ̀ ìdáàmà táàmà ọkọ̀ sọ́ọ́nù kọ́lá yóò gbàrúrú bèbè bèbè láì ṣe é ń fa obìnrin awọnulé amú èyí tó dáa nínú àtíkè àfikún ojú amú èyí tó dáa nínú cream ojú a máa dán a máa ṣèyàn lọ́yìn ó dàbọ̀ bá ṣe sì rí ojú ojú ara rẹ̀ ó ti máa ṣẹ́gìrì ṣùgbọ́n tó bá yá gbogbo lórí kó fi pa ojú náà kò ní dààmú lẹ́kọ̀ọ́ lè ṣẹ̀rẹ̀ ìdáàmà táàmà lọ́kọ́ sọ́ọ́nù fọ́lá yóò kọ̀rọ̀ bẹ̀ẹ́ bẹ̀ẹ́ mú ọba ní kan fún ọ ní ìyá tó ti wọ 75 years lọ́nìkọ̀ ọ̀rá kírímù ọkọ̀ máa fi pajú ò ní gbà bá fi kírímù pajú nǹkan kò lè dán mọ́ ní kó lè ṣe ìdáàmà táàmà lọ́kùn tọ́ọ̀nù kọ́lá yóò kọ̀rọ̀ gẹ̀gẹ́ ìbẹ̀rẹ̀ tí ń bá lọ títí tí ń bá rí táwọn èèyàn ń jà nítorí ẹ̀ ẹwà máa jà ń torí ẹ̀rá yìí ní kó lè ṣe ìdá máa dá mọ̀ tó kó sọ́ọ́nù kọ́lá yóò kan rọ́bì mọ́sàrọ̀ òsàmàlú sàádìmù àdìmánú mọ́sàrọ̀ ajẹ́gbẹ́gbà sápá ṣe é gbé tó gé ṣe é ṣe ẹjá òbí ṣe tọ́lọ́ àsùnkà ń bọ̀ tó lè tí bọ̀ bá fẹ́ dojú òun gan kò ṣe é ṣe mọ́ ọmọkùnrin adébìlà àgbèsíjì mú báyìí ìgbà kan ń bọ̀ bọ́ ọ bá gbé la ilaha illallah ọmọdé ojú ó ti wá ọkùnrin náà wọ́n ń pè ní Ambrose Ali ní máa ń jàjẹ́ lọ́dún kan ó wà lọ́dọ̀ olówó ní champion league nígbà náà gbogbo ẹni tó mọ̀ tẹ́ jàjẹ́ láyé olóògbé orókè ìgbà tó wá orókè fún bẹ́ẹ̀lì yẹn ó wá náwó ní àbúrú ó ní hmm? ìtumọ̀ ìgbà tó ń bẹ lọ́dọ̀ ìgbà tágbà dé wọ́n wá fẹ́ ṣe olympic wọ́n wá fẹ́ fi pọnlé wọ́n fẹ́ fi hánà ẹ̀ wọ́n máa ń fi iná kan bẹ níbi olympic wọ́n ní ẹnìkan ẹ̀ńtá bá pọnlé tán ni wọ́n ní kó lọ láìsí kó lọ tán lẹ́yìn sí lẹ́yìn ó mọ̀ tó fi parí olympic òun ni wọ́n wá fi nǹkan yẹ hánà níjọ náà pé kó fi iná yẹn síbẹ̀ jẹ̀máà èyí ó sì bẹ́ẹ̀ lè máa bá sọ ọwọ́ wa ń tàn báyìí ọwọ́ rẹ̀ wá ń gbọ̀n àti múná ọwọ́ wá ń gbọ̀n kò lè dáná yẹn mọ́ ọwọ́ wá ń gbọ̀n lánàá ló sọ pé i'm great tẹ́pẹ́ lánàá ọ̀nà fún kódà yóò fò débẹ̀ ṣùgbọ́n ló ti gbọ́wọ́ wá ń gbọ̀n àti iná yẹn tí ó wá di wàhálà kó lè ṣe ìdáàmà táwọn ọ̀tọ̀ọ̀nù kọ́lá yóò bá ọ̀rọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àìyẹ́ ìwọ̀n lọ́lọ́dún kò rí ọ̀lọ́ obìnrin yìí lọ ó mú balẹ̀ tọ̀hún lọ orí wípé ọbẹ̀ yẹ lélẹ̀ àsìkò kan bọ̀ tí wọ́n bá ní bàbá ẹ̀wà jábà ń wọ́lọ́ màgídẹ́ ẹ̀dá Ikú lè ṣe ìdáàmà táàmà lọ́kọ́tọ̀. Ṣọ́bùn ọbẹ̀ pé bẹ̀lẹ̀ àìṣẹ́ ń sánú ilé kúkúrú lọ fẹ́ máa ń gbé àjà méjìlá àgbò kan bọ̀ ó ní ká gbé ọ wá sí downfloor torí kó o lè gun òkè mọ́ ìsájú ọmọ dúró mí bẹ́ẹ̀ sì ni ìwọ ló kọ́ lónílé rororo àgbò kan bọ̀ tó ò ní lè ṣe gbogbo ẹ̀ àgbò kan bọ̀ náà bá gbé ọ Kọ́ńtà rọrùn sáfẹ̀nú ta àti a bá wá rí bẹ́ẹ̀. Fọlá yóò gbọ́n rúbẹ̀ pé bí láàrin ṣe ń sá lọ ayé tàà ń Kámọ́jò ń tàn wá jẹ. tó bá kọjá, àwọn èèyàn kọjá. Bó bá kọjá lóbìnrin, àwọn èèyàn wọ́n fi ọ̀sán rẹ̀ wọ́n tó fi wá mílẹ̀ ọ̀lẹ́ ọ̀sẹ́ni tó gbà tani ó gbà ohun kan ti ń gbà ẹ̀ẹ́dá lẹ́yìn ìlọ́gbà ohun sì nìyí tí bá ń kọrin tẹ́lẹ̀ tí bá ń kọrin ìfẹ́ yóò máa tọ̀ létí ìyálé ohun ká máa ṣáàdìta yóò wà lọ́wọ́ mọ́ṣá rọ̀ ọ̀hún ṣáà àti ìwọ̀n àti ìmọ̀ àánú. Mọ́sàárọ̀ òòsà màánú òòsà àti ó. Àmọ́ àlékò májì tí yóò dòdò ayé kó tọ́ jẹ. Èyí tọ́lọ́ ń ti fún wa yìí, ẹjá fi ṣe tọ́lọ́. Gbogbo ẹni tó bá wá fi Ìwọ̀n àwọn àfáàná, òun àtúndá ṣákáṣáká tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ajá lẹ́nu wọn bọ́ bá fẹ́ dìde wọn ní ìwúyà ó ń bẹ̀ náà máa fà àti pé tó bá jọ́dọ̀ ó tún wọn sáré tẹ̀lé wọn lẹ́yìn rẹ̀ wọ́n yìí dárú nítorí pé wọ́n lò dáadáa wọ́n fi ṣe tán lọ́wọ́ wọn ò fi yapa aṣọ lọ́wọ́ wọn ò fi lòdì sí tán lọ́wọ́ lẹ́ẹ̀fi máa rẹ́ lòdì ìlú ni bọ́ bá dú ìtọ́ ọmọ ẹja lẹ́nu ẹ̀ ní subhanallah ìtọ́ ọmọ ẹja lẹ́nu ní náà àníkọ́ wá ní ká gbókè sẹ́gun lórí pé ẹnu ni ò lè tó kọ́mọ̀ máa dátọ́ ó sì ní yìí lẹ́kọ̀ọ́ ẹnu yẹn níbi pọlọ́mọdé tẹ́lẹ̀ Kọlá yóò bọ̀rọ̀ òbí sí ìbẹ̀rẹ̀ àìṣẹ́ ìgbàánú. Kọlá yóò bọ̀rọ̀ òbí sí ìbẹ̀rẹ̀ Ìwá ṣe pẹ̀bí kó wá bá ṣe lòó náà ni ó ti bá pàdé kíkẹ́ ọjọ́ bí kò wá bá ṣe lò ìwọ̀nba bá ṣe wà yìí ojú ẹgbẹ́ wa mí ń tí ò rí bí àwa ṣe rí. abẹ́ẹ̀kọ́ nígbà bá ń sọ ọ̀rọ̀ bí àwọn ọdún mélòó sẹ́yìn ẹni náà máa rògbà tí ah, wàá ní ìjìyẹn jà ẹlẹ́gbẹ̀ẹ́ ó ti ló bàlàbàlà gbogbo ìpínlẹ̀ tó náà gbogbo ẹgbẹ́ ti wọ́ báyìí subhanallah tẹ́bá rẹ̀ ní ẹ̀rọ ah gbogbo sí awọ nìkan ló kù gbogbo inú yẹn igbó ti jẹ́ tán àtòkòkòrò ọmọ 35 years 25 years àbáni ìyálé ọmọ ọ̀rọ̀ ká máa ṣá àdítà àdúwà ẹ̀sìn ṣe dáadáa fún wa gbogbo ẹni tó bá lẹ́sìn tó ti tẹ̀lé tẹ́sì ní pàpàdà rẹ̀ ẹlòmí ìṣe ìsìnà kò rí nàmá níbi tó ṣe ìsìnà dé kò rí nàmá ọmọ tàbí yẹ ọmọbìnrin ní ìpẹ́ ó ti wọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti fi ìsìnà wọ́n ti fi wọ́ lẹ́gbẹ̀ẹ́ bí bá ń bí awọ́dì bá ní ìjọba rẹ̀ bí awọ́dì ajá nítọ́sọ̀rọ̀ ẹ̀dá nìyẹn ìyálé ọmọ ọ̀rọ̀ ká máa ṣàtìṣàtò wà náà mọ́ta àwọn نور ساعته أزمان من سره زمن ساعته أزمان Bọ̀bá wa rẹ̀ lórí ọmọ lágbàjá bóòlù tí wá tàbá yìí. Ẹjọ́ sì wé ní bọ̀bá tó wá rí bá. Bóòlù ọ̀rọ̀ rẹ̀ ti wá rí báyìí. Òun náà igbó ni. Òun náà ògógóró ni. Òun náà kọ́ haram òun ni. Ìyá òrùka náà sáàdìdà àdúwà lọ máa ń sàárọ̀ òun sàmàlú ọ̀sà àti òun àjímàánú máa ń sàárọ̀ òun sàmàlú ọ̀sà àti òun àjímàánú àfáàní ìyẹ́lú mòrò gbogbo àlámọ̀lí jẹ ní ẹ̀sà máa ṣàdìdà àdúwà lọ òtúrò mìkan gbogbo ayé yìí ni bẹ́ẹ̀ òsíjà kiri lòlò kọ́ máa fà ní ní olùjá kan kọ́ máa láìnà kan ti jẹ́ àfà tó dọ́lá ka yẹ́lẹ̀ ó ọ̀rọ̀ kan náà ṣáàtà tó wà lọ́rọ̀ máa ń sàárọ̀ òun ta àti òun àzìmánú. ẹni tó ń tọ́ka lẹ́yìn olùpadà wá dọmọ jẹ́ yàlùmùrù kàmà ṣà àdìsá àjòwà àbá ló ń yí ni ìwọ̀n tó bá yẹ pé ibi tó yí kan ọ́ lè ní kò tẹ ọlọ́run sùúrù bí ò bá padà yí kan ó lè kan ọmọ rẹ yàlùmùrù kàmà ṣà àdìsá àjòwà máa ń gba ọ̀rọ̀ òun sáfàánú òun sa àti òun azima àbá ní ẹni tí ayé bá dùn ló lè yìí kọ́mọ̀ rẹ̀ tí ìbànújẹ́ lọ́la bá ìṣe rí nìyẹn lúwà lónìí ẹni tó bá sì kàn bànújẹ́ lè nìkú lè máa lọ bẹ́ẹ̀ kọ́mọ̀ rẹ̀ tí ìdùnnú lọ́la máa ń sárọ̀ òun sàmánú sa àti òun azima máa ń sárọ̀ òun sàmánú sa àti òun ọlọ́run bá wá إنما wa ìnàmà tó àdúnà láwá fẹ́ gbogbo nǹkan tá a sàdéhùn pátá yóò ṣẹlẹ̀ abàyín sàdéhùn pé rí jẹ láyé yóò ṣẹlẹ̀ abàyín sàdéhùn pé oṣù lè sáfẹ́rẹ́ pé mọ́ rí jẹ yóò ṣẹlẹ̀ abàyín sàdéhùn ẹ̀lẹ́ lówó lọ́wọ́ láyé yóò ṣẹlẹ̀ ẹnìkan ò lébí àìsísàdéhùn tó tún lè sáfẹ́rẹ́ nígbà míì gbogbo ẹ̀ lọ́wọ́ mọ́ ẹsẹ̀lẹ̀ iná máa tó àdúrún náà gbogbo bá ń sàdéhùn pátá gbogbo ẹ̀ náà ni ó padà máa ṣẹlẹ̀ tó bá wá ń ṣẹlẹ̀ ká ṣe sùúrù tó bá ti ń ṣẹlẹ̀ ká ṣe sùúrù ká má fara ya má jẹ́ nìkan sọ pé nìkan ní yọ sọ wípé ìyá من سره زمن ساعده أزمان من سره زمن ساعده أزمان ìjọ tọ́mọ rẹ̀ kú àwọn èèyàn lẹ́nìkan ló ṣe ọ́ ṣùgbọ́n níjọ́ tó ń bímọ mo ò tọ́kọ́ nìkan ló fún ọlọ́run ọlọ́run ló ṣe ó ti wá jẹ́ pé tọ́tọ́lọ́run mọ́ máa rẹ̀ lọ wọ́n lẹ́nìkan lọ pàákì tó sọ ọlọ́run níjọ́ tó ti fún wa lọ́mọ níjọ́ tó wá gbà kí la fẹ́ منتره زمن ساعته وزمان منتره زمن ساعته إنما توعدون لواقع mọ́tọ́lọ́wọ́ ọba sọ pátá tó ṣe lájẹ́ gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ àwọn abẹ lọ kó jẹ́ kẹrin ìwà ó pọ̀ kó kẹrin ìwà ó pọ̀ ṣùgbọ́n àtújẹ́ lọ gbogbo tọ́lọ̀ bá fi ti kọ́ọ́lẹ̀ tó yóò máa jẹ́ tí ó fọwọ́ bà wá lẹ́mẹ̀ mẹ́jọ ó gba ìgbàpọ̀ wa jẹ́ àmdálé máa kọ́lé àmà ní máa wà wà kọ́ ní wà mákàlá ní wà mákàfà ní tọ́lá ìbàgẹ́ ọ̀lẹ́mọ̀ náà. على النبي الأمي تنصب ويا منعيم ونوره غير والي مسلمنا بالمسائل عزيز زيد الرحمن ومن برسوله فقد نجا من رامي له لما جعل معزايا وعصيت وصيت صلالي توبي لمن بيوداه وذيك جامي جناني ودينه حنفي طريقة للجنان من دعياجي جلبي غير واني من حاسي وقاية من هواني ببن راجي ودقائم نزقوني يا ربي تعدل حطامه يا رابي وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما